oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé àwọn wà ní àyè kan sí àwọn ti dé o ìrọ̀ ọ̀ràn yàn nígbà táwọn wá kéwò tán àwọn wá dìsọ́fà wípé orí sọ́kàwé ibẹ̀ ni àwọn ti dé o ǹjẹ́ àwọn nírò tàbí àwọn ò nírò ẹ nírò ẹ ṣe kí ni ẹ nírò wọ́n ní ká ṣèmọ́tótó omi tá a ti fẹ́ kírun orí ilẹ̀ ni wọ́n ní ká ṣèmọ́tótó ẹ̀ ní àbí abẹ́ ilẹ̀ ẹ́ ṣé ẹ̀ máa gbé tọ̀ rìn ìtọ̀ ẹ̀ máa gbé rìn. ìjẹ́ òun ní kápọ̀ lára wa èyí tó bá jáde ní láwùká ní fúlọ́ọ̀lù lọ́sán ilá sí àhá a lè tí ó ní pé a fẹ́ fọ ẹ̀tọ́ lára wa ká lọ ọ̀pẹ́rẹ́tì fún wa ká wá kó tọ̀tọ̀ gbogbo sílẹ̀ kákó jáde kákó ìdá abẹ kákó jáde káde bá wà ní mímọ́ no no èyí tó bá jáde síta onímọ̀nìkà yẹn the same thing don apply sí pọ́ńtù wa náà lọ́wọ́ apply sí ìlà títẹ́ kí o ibi tá a tó sí ní ìsìn tá a bá gbọ́ nùtàn pé wọ́n ti gbé sálágá síbẹ̀ rí o ibi táwọn àdó sí yìí a ti ṣèmọ́tótó bẹ̀ sálágá ò sí lórí ibi tá a dó sí so ibi tí ń bẹ lábẹ́ ibi tá a wà yìí ọ̀kan wá wá. not only sọ́kàwé náà sọ́kàwé ìsàlẹ̀ ni wọ́n bẹ́ tí ìgbẹ́ wà wọ́n ti wá ṣe kí lè má pè é bíkìlà slavu wọ́n ti wọ́n ti ṣe lé ó ní slavu ni wọ́n wà ó sórí sálángá ó ní sẹ́yìn kan tí mò ń sọ ẹ̀yìn obìnrin ìjọba òsì parí o a lè kírun lórí slavu tó jẹ́ ti sọ́kàwé. Di mo sọ Di disẹ́ntì lọ́wọ́ fẹ́ẹ́ sáré tí a bá sọ pé ibi tá a fọ́ mọ́sáàsì sí o pé níjọ́wọ́ àná o bẹ̀rẹ̀ àdúrádì ní o lọ́tàdì wọlé rẹ̀ pé ojú sáré yàgbẹ́ tá a ní báyìí tá a bá ti ojú sáré ni o ti bá yẹ̀ lọ. ibi tí wọ́n ní òfin tó lè wà níbi sáré òun ni pé sàárè tó bá yọjú síta báyìí tá a nígbà pé ojú sàárè rèé o mọ́gbìnrin gbọ́mbẹ́ àmọ́ tó bá ti parẹ́ mọ́lẹ̀ lára ó ti parẹ́ náà nù tá a sọ fún ọ pé kòkò ààbò rẹ kìí ṣe eégún òkú bàbá ńlá rẹ tá a sọ fún ọ pé kéèké ṣe àbọ̀wọ̀ pé àwọn tí wọ́n ti sin. erùpẹ̀ òun náà ti di erùpẹ̀ bàbá adámọ̀ lọ ọbẹ̀ ọkù ilẹ̀ adámọ̀ ìwọ́síwọ́lé ọlọ́mọ yẹ eegun òkú tọ́wọ̀ lára mà tá a fọ́lé sẹ́yìn bá wọn wá káàkiri ọ̀pẹ̀ lẹ́nu ẹ̀ ọlọ́wọ́ sì fọ́ àlòkù yọ̀bẹ̀ lọ́jọ́ àdìjẹ́ náà. ìsáàbù ní sèkẹ̀lú bọ́ọ̀nà báyìí kì í ṣe tó pamọ́ láfi ní kò sí ti jẹ́ páàtì nínú ìsìlámù kí ìṣèlú àwọn ọmọ pé orí orí ìrora gbẹdà tẹ̀lé bí i àwọn orí ẹ̀dà ọ̀nà ẹ̀yìn náà rí ọkọ̀ àdúgbò yìí gbẹgbẹgbẹ àgbèrè sí ọ yẹ̀pẹ̀ láti kọ́lé yẹ̀pẹ̀ láti kọ́lé ìmọ̀ ìsìlámù àti ìsìlámù yàtò bímọ zọ́ha ìsìlámù máa ń dájọ́ pẹ̀lú tọ́ba hàn ní sẹ́ni tọ́ba kọ́ náà ìtọ́ba nù ọkàn wa ni ó sì jẹ́ kí ìtọ̀ inú ara wa kó ju wa lọ́wọ́ ni ó sì jẹ́ kí ìgbẹ́ inú ara wa kó ju wa lọ́wọ́ èyí tó bá jáde síta òun ni wọ́n ní ká ṣe ìmọ́tótó rẹ̀ tó ti jẹ́ ẹnìkan náà tún fi mílíọ̀nù ìbéèrè kan tó ní òun gbọ́ pé ilé tóun rẹ́ǹtì pé bàbá tó wọlé babaláwo ni pé bàbá tó sì kú yàrá yẹn gẹ́gẹ́ ni wọ́n sisi mo ní pẹ́ tí wọ́n wọ́n yàrá mi tó o rí ojú sàárè ìfẹ́ mi rárá o ó ní wọ́n ti rẹ́ wọ́n ti fọ́ ẹ̀ wọ́n làwọn ti bá ìṣẹ̀ lórí máa kún yẹn lọ. ó wọ̀ bí sàárè kankan máa bẹ̀ nìyẹn ó ti di ilẹ̀ ìyẹn ti di ilẹ̀ nìyẹn ó ti di ilẹ̀. mọ́sìkì tó tà ní géètì mọ́sìkì tó tà ní géètì lọ́jọ́ kìnìún àná i ni ìgbẹ́ ni wọ́n dà bẹ́ẹ̀ àtìlẹ̀ ilẹ̀ gbogbo gbogbo ọ̀dọ̀tí géètì ibẹ̀ ni wọ́n rọ́ sí mùsílíù àbúnàbísà òun ló lọ pé àwọn ọmọ tí wọ́n ti rí parò wọ́n palẹ̀ ìtọ́jú palẹ̀ lọ bẹ́ẹ̀ kọ́ palẹ̀ lọ bẹ́ẹ̀ èyókù ọba lẹ̀ lọ ó di mọ́sá central mosque mọ́sálásí ànábì ní Màdínà mọ́kíbára àwọn ọ̀ṣẹ́bọ ní makibara mọ́kíbára àwọn ọ̀ṣẹ́bọ ní ibi tó jẹ́ hárámù ọlọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà táwọn ẹbí dé àwọn sàárẹ̀ tó yọjú ta wọ́n wù dànù èkó ti parẹ́mẹ́rẹ́ ra wọ́n gbàgbé ẹ̀ lẹ́ so ìtọ́ba ti pamọ́ ojú ọlọ́run tó kọ̀ọ̀kan ọ́ dàbí ẹ̀ nìyẹn ìtọ́ba ti pamọ́ ojú ọlọ́run nìkan ló ṣe kí ni olówó ọmọ ọ́ dájọ́ sáàmù tó o kó sí lẹ́yìn.